wọ́n ní àwọn ẹnjìníà wọ́n ní iṣẹ́ àkànṣe yẹn ní air vice marshal yìí ni ó lọ yẹ̀wò kó tó di pé àwọn agbébọn gba orí omi wọlé ọkọ̀ ojú omi tó jẹ́ pé ayára páàní ló wà nílẹ̀. báwo náà ṣe mọ̀ kó wà nàìjíríà. báwo ló yẹ mọ̀ ṣòro pé kí. ẹ lé wọn kúrò títí. wọ́n fi lé wọn dànù. torí pé ẹ kí àwọn àgbáyé rí i pé ìdí yín jò ńlẹ̀ wípé ọjọ́ tó yẹ kí ẹ máa ṣàyájọ́ tó yẹ kó ní kálukú gbé àsíá dání kán lọ orí pápá ìṣeré pé kó má sí. àwọn tó ṣèwọ́de yẹn náà má sí àdáni. àṣẹ àti bo wọ́n rò pé ìwọ́de yìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní fi tajú ẹ fẹ́ ká sọ̀rọ̀ ẹnu wa. sí owó yẹn hmm. bákan náà ẹni àwọn èèyàn kan ti ti wá ń gba Sunday Ọ̀yọ́ nímọ̀ràn wípé Sunday Ọ̀yọ́ tó dàpú tú bojú <laughs> Sunday Ọ̀yọ́ tó léwájú fún àwọn ọ̀dọ́ kan wípé ẹ máa lẹ̀mọ́ Káyọ̀dé tèmi bẹ́ ṣe alẹ̀mọ́ Sunday Ìgbòho bóyá sọ nìyẹn hmm. ó nítorí èmi àwọn fún aláṣẹ. ajere ìròyìn ìròyìn ajere. ẹ kú ojúmọ́ ní gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ sì kú òpin ọ̀sẹ̀ bó o ní èmi náà ti mọ̀ pàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà ní ìwọ́n ní àkíbánilóde ijó kéèyàn tún máa béèrè pé ara le é hmm. possible. a bá ṣe máa ń dé gẹ́gẹ́ bí ìṣe wa ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN níbi tá a ti máa ń kó àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan wá fún yẹn tí mo rí pé tá a bá ti dé ní ojúmọ́ ọjọ́ àbámẹ́ta báyìí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ láti ọjọ́ ajé títí wá di òpin ọ̀sẹ̀ ó làwọn ò mọ̀ wá jà yín sí bóyá ẹ̀yin ò láǹfààní láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ àwọn ò bá kó wá á bẹ̀rẹ̀ sí ni máa yin jẹ fún yín lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀dẹ̀ tí mo kó tẹ́ bá ti rí mi báyìí èmi nìkan kọ́ ni mo máa wá èmi àti Alábí àkọ́kọ́ ọdún. àbúrò kò ní kí wọn ni. mo ní àkọ́kọ́ ìwọ mọ̀ kí. ọdún àyàbọ̀. àkọ́ṣíwájú ni. ọdún àyàbọ̀ káwọn ara lè. èmi ò tẹ̀ kọrin wọlé ni wọ́n ní nàìjíríà yìí ṣì máa dùn ó dá mi lójú lọ́lá olúwa adùn adùn adùn adùn ọdún náà kọrin ẹ̀yin jẹ́ bá mọ̀ lé ẹtì mọ̀lútọ̀ kan hmm. ṣùgbọ́n ṣé nàìjíríà ti wá ń dùn pẹ̀lú gbogbo ìrètí àti orin ta ti ń kọ láti ọdún gbọ́n àti eighties láti ń kọ ẹ pé yóò dùn yóò dùn náà ni. tí mo ti ẹ̀wọ̀n ní gbẹ́ngbà mo ń dágbọ́n náà wà ń future you are the leaders of tomorrow you are the future of Nigeria. ẹ wà á ti di leader ṣé o ti di future ni fíṣàn ni ẹ ṣáàtì wà fíṣàn ọjọ́ iwájú la wà ẹ kí n máa kí n lọ́kùnrin ẹ jẹ́ kí n máa kí n lọ́kùnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá níkànnì Yorùbá Broadcasting Network gbogbo pátá ni mo máa kí pé máa kú ojúmọ́ o ẹ kú oṣù tuntun ẹ wọ́n ní happy new month kákọ́ kíra wa ná oṣù kẹwàá awọ́nú ẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ọpẹ́ ní fọlọ́run tó dá wa sí fún oṣù mẹ́sàn-án alógbó bẹ́ẹ̀ ni mo tún wá ń kí wa gbogbo ọmọ nàìjíríà nílé lóko lẹ́yìn òdì pé ẹ mà kú àyájọ́ ti ọdún kọkànlélọ́gọ́ta sixty one tá a ṣe lánàá lánàá orílẹ̀-èdè nàìjíríà kọ́kọ́ ọdún mọ́kànlélọ́gọ́ta lánàá ti ṣọjọ́ kìíní oṣù kẹwàá mo ní congratulations. mo náà fi bọ́ ọmọ ọdún mọ́kànléní ọgọ́ta òṣèré. Eh, eh, we are coming up ó ti yé yín eh, ẹ ṣe pé àwọn elédè òyìnbó wọn á máa ní àwọn ìlú kan àwọn ìlú tó ti ní ìgbòmìnira tó ti dìde dúró tí à ń pè ní developed nations bẹ́ẹ̀ la ní àwọn developing àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ṣùgbọ́n àwọn kan underdeveloped ara àwọn developing ni ọmọ sixty one years tiwa hmm. ló ṣe ń fìdí wọ́ ẹ má ẹnu kan lè ti gbọ́ o ṣùgbọ́n mo ń jẹ́ kó yé yín pé àṣà àti ń developing ẹ̀ àti ń developing thirty six states kò easy láti ní orílẹ̀-èdè kan ṣoṣo tó ní thirty six states hmm. ẹ̀ òun la fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a kú àyájọ́ òmìnira ọjọ́ ọdún kọkànlélọ́gọ́ta ti orílẹ̀-èdè nàìjíríà pé lánàá ṣùgbọ́n èmi ò mọ̀ kí wa o pé ẹ kú ìrọ́jú for Nigeria ẹ kú ọmọnìyàn ṣe ẹ kú ìdúróṣinṣin ẹ kú àìyíṣẹ ẹ kú ìgbàgbọ́ torí wọ́n ti ní ẹnìkan sọ lára àwọn ìròyìn tó jáde lánàá ni pé ẹ̀yin ẹ ṣáà ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè nàìjíríà àti ìṣọ̀kan ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tí èmi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ti tẹlòmíì ṣùgbọ́n ẹ̀yìn tí lè sọ báyìí ṣùgbọ́n aṣàmàkìrà náà ni ojú wa ti rọ́dún ojú wa tún máa rọ́dún ni láṣẹ Èdùmàrè ọmọ ẹlẹ́ran wa kò ní yé jẹgun ọmọ aláṣọ wa kò ní yé wàkísà láṣẹ bàbá gọọdù yẹn ọba tó dálé ayé ó ní wọn fi ń kí wa kó ojúmọ́ ẹ sí ajẹrẹ ìròyìn níkànnì yorùbá broadcasting network ní èyí tí ṣọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2021 ẹ tí mo bá yẹn ń ṣe tẹ́lẹ̀ àwọn ìròyìn tó ti wáyé láàrin ọ̀sẹ̀ àti àwọn ohun tó jẹyọ bẹ́ẹ̀ tí mo pé ìkànnì yìí nìkànnì àkọ́kọ́ rú ẹ̀ ní orí ayélujára tó mú àwọn ìròyìn wá fún lójoojúmọ́ àti àgbéyẹ̀wò tá a ní ajẹrẹ ìròyìn ní èrò àyájọ́ ìní ti ṣọjọ́ àbámẹ́ta mi ọláyẹmí ọkọ náà ní ọkọ aláyẹmí ní olúmáyọ̀wá àbàjẹgìn àbàjẹgìn adé orí ààfin ọgbàrú ológun jẹjẹ rẹ ṣin alábí àdé olówó rẹ àbẹjẹ àbẹjẹ ọyá. ògùngàn kúlódò ló ń kí yín pé ẹ ṣeun o gbogbo ojú tẹ fi wòwò òkú ni fọ kémi wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àkọ́kọ́ tí ọwọ́ mi kọ́kọ́ bà tó ní àjọ ipob wọ́n mọ̀ sọ̀rọ̀ nítorí ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀ nàìjíríà tí bí nàìjíríà ṣe ń pé ọmọ ọdún mọ́kànléní àádọ́ta síwájú ọjọ́ yẹn ni wọ́n sọ fáwọn ní ọgọ́ta ẹmọ́bìnú ẹnu mi àgọ́ wọ́n sọ fáwọn èèyàn wọn wípé ẹnikẹ́ni gbọ́dọ̀ bóde kálukó jókòó sílé hmm. torí àwọn ò ráyè wọn wá dá sọ òun á rọ àwọn tó jẹ́ wípé àjìjàǹgbara pẹ̀lú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Oòduà nítòótọ́ ìyẹn àwọn tó fẹ́ràn ìdásílẹ̀ Yorùbá nation wípé kíkanukú kẹ́yìn náà jókòó sílé kájọ pawọ́pọ̀ káwọn tó kò lè mọ̀ pé n tá à sọ kì í ṣe ṣe é ṣe. lórí ọ̀rọ̀ yẹn náà ni màá ti mú ti ipob yìí náà ni ti àjọ ipob ní gbogbo ilé ìfowópamọ́ àti gbogbo olókoòwò pátá ṣẹ́rí àsíá orílẹ̀-èdè nàìjíríà tí a mọ̀ sí àmì ètò ní ọ̀dà ewé àti funfun tá a mọ̀ sí green white green wọ́n ní ẹja gbogbo ẹ̀ wálẹ̀ pátápátá ṣáájú ọjọ́ kìíní oṣù kẹwàá tó sì jẹ́ pé nígbà tó máa fi di bí ọgbọ̀n ọjọ́ oṣù tó lọ ní gbogbo àwọn ilé ìfowópamọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú wọ́n tòótọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní mú fúlàgì yẹn wọ́n rì wálẹ̀ wípé south east ìyẹn kù gúúsù ìlà oòrùn ipob wọ́n gbọ́ràn sí wọn lẹ́nu. bákan náà la tún rí nínú ọ̀sẹ̀ yìí wípé àwọn afurasí eh, tí wọ́n jẹ́ elétí ọ̀fẹ́ ti kọ Boko Haram tí wọ́n ní wọ́n máa ń lọ gbẹ̀yìn gbóúnjẹ fún wọn tí wọ́n hmm. wọ́n ní bí ẹgbẹ̀rún méjì ńlọ́wọ́ bà nínú wọn nínú ọ̀sẹ̀ ilé ìta ìtọ́rin náà ni. lára àwọn ìròyìn tó ti ẹ̀jà rẹ̀rìn lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọ̀sẹ̀ tá a mú yìí ni pé lórí ètò ìdìbò ọdún 2023 ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà wọn ni àwọn ìwé ìpolongo ìbò fún igbákejì aláṣẹ tá a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò wọn ló jẹyọ láwọn ìlú kan ìlú wo ni Òṣogbo Òròkì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí ni bàbá sọ ẹ̀ mọ̀ gbọ̀n tàbá. nínú ọ̀sẹ̀ yìí náà ni a ti gbọ́ wípé igbákejì gómìnà ìyẹn Naimot Salako onímọ̀ ẹ̀rọ ni arábìnrin náà ń ló ti fajúro tó sì korojú sí gómìnà látàrí pé ìgbà tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí ó rìnrìn àjò ló bá di gbádàgbọ́n rẹ̀ tó ló bá pe ẹni tó jẹ́ akọ̀wé ìjọba pé gbà débi ṣe lọ ìwọ ni mo ṣèjọba tí wá sì mọ̀ pé irúfẹ́ kò bá òfin orílẹ̀-èdè nàìjíríà mú ìyẹn náà ó wà lára ìròyìn tó jà rẹ̀rìn lọ́sẹ̀ yìí. lára àwọn ọ̀rọ̀ nǹkan tó jà rẹ̀rìn lẹ́yìn tí wọ́n ní ìwé ìpolongo igbákejì aláṣẹ jáde ohun tí a ṣàgbọ́ lẹ́nu igbákejì aláṣẹ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ ọjọ́rú ọ̀sẹ̀ yìí ni wípé orílẹ̀-èdè nàìjíríà yóò borí gbogbo ìdojúkọ ètò ààbò ètò ọrọ̀ ajé ọ̀ṣíbàjò adébóyè ti ṣe pító ìyẹn ìjọ redeem àti boss mustapha tó jẹ́ pé akọ̀wé ìjọba àpapọ̀ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo wọn náà sọ pé bí àwọn ṣe ń wò epo orílẹ̀ yìí ń dàgbà sí ọkàn wa yóò balẹ̀ àjọ ipob náà wọ́n tún sọ̀rọ̀ míì ní ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti ń sọ fún aláṣẹ muhammadu buhari pé gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n kópa nínú ìdásílẹ̀ ti ipob wọ́n iṣẹ́ ọ̀daràn káláṣe ṣe kí ni kó tètè kó ogun wọn kó fi wọn sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ibi yòówù tí wọ́n bá ti kó wọn tàbí tí hmm. wọ́n ti wọ́n mọ́ wọn ni ẹ ká ọmọ àwọn àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kí ni èmi mi ò lọ́wọ́ ìròyìn kan tún jà rẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò torí wọ́n ní ikú tó ń pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni o wọ́n ní àwọn agbébọn wọ́n gbé ọ̀gágun oníràwọ̀ méjì tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ológun ojú òfurufú gẹ́gẹ́ bí awakọ̀ bàálù òfurufú tàbọ̀ sí pilot àwọn Nigeria Air Force wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkó ló ti wáyé. bákan náà nínú ọ̀sẹ̀ yìí náà nìròyìn fi tó wa létí pé àwọn ọ̀dọ́ kan ní agbègbè kan ni wọ́n mà lọ pa ẹni tó jẹ́ olùṣọ́àgùntàn kan wọ́n lọ pa mọ́ hmm. inú ilé ìjọsìn rẹ̀ kí wá ṣèyẹn nìkan wọ́n sun ilé wọ́n sun ilé ìwé wọ́n tún sun ètò ọlọ́run wọ́n ní àwọn ọ̀dọ́ yìí sì rí mùsùlùmí ni wọ́n. lára àwọn ìròyìn tó tún jà rẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí ni bí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe ní ah, aláṣẹ àti àpapọ̀ ó tó gẹ́ ẹ fún wa ní òbítíbitì owó tí í ṣe bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà yẹn three hundred billion láti fi ṣe àwọn ojú òpópónà tí ń bẹ ní ìpínlẹ̀ Niger lẹ́yìn bíi ọjọ́ márùn-ún sí mẹ́fà tí gbogbo àwọn ọlọ́kọ̀ àjàgbépo àti oúnjẹ tí wọ́n pátá ti yanṣẹ́lódì tí wọ́n wá páàkì ẹ̀ wọ́n mú paná gbogbo ọkọ̀ wọn wọ́n paná ẹ̀ sójú òpópónà ní Minna bákan náà nínú ọ̀sẹ̀ yìí lẹ́ni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣojú yẹn Fẹ́mi Gbàjàbíàmílà ló ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó àìsí ètò ààbò tó kún ojú òṣùwọ̀n fáwọn agùnbánirọ̀ yìí ó léwu o ó ní ewu púpọ̀ ló wà níbẹ̀ àti wípé gbogbo bí àwùjọ agùnbánirọ̀ ti ń sọ̀rọ̀ pé àwọn òṣèlè ilé làwọn òṣèlè ẹ̀ ẹ̀ mọ̀jẹ̀ àtọ̀rà wa bó ṣe wà ní òwe òfin wọn nǹkan ni wọ́n ṣe ń sọ o hmm. n tí òfin wọn sọ rèé n tó sọ rèé kí ló fi wọn sọ gbogbo ẹ̀ la ṣàlàyé láìpẹ́ yìí. lára àwọn ọ̀rọ̀ nǹkan tó wá jáde lánàá ti ṣe àyájọ́ ọjọ́ kọkànlélọ́gọ́ta torílẹ̀-èdè pé àwọn ọ̀rọ̀ ìkíni wáyé láti àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè France eh, aláṣẹ wọn fi ìwé ránṣẹ́ eh, orílẹ̀-èdè Germany èyí tó ń gbéra kúrò lórí àléfà òun náà fi ìwé ránṣẹ́ àti àwọn bòmíì gbogbo náà fi ìwé ránṣẹ́ pé àwọn kí orílẹ̀-èdè Nàìjíríà ìpè ẹ̀kú àyájọ́ ọdún. bí kùrùkẹrẹ bó ṣe wá ṣẹlẹ̀ tí fàákàjà sọ̀kalẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Ògùn àti igbákejì rẹ̀ ni ìròyìn fi tó wa létí pé nígbà tó máa fi di ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ìyẹn ọjọ́ ọjọ́bọ̀ wọ́n ní gómìnà tó lọ rìn àjò ló bá ti kẹrù ẹ̀ padà ní àpòmọ̀ ti dé ṣé ìwọ fi àyájọ́ àjọ̀dún òmìnira orílẹ̀-èdè hmm. nàìjíríà lẹ̀ ìwọ àlejò kò sí mi ó lé wọn ni mo ṣe wá dé báyìí ló bá mú bírò ẹ̀ lòun náà bá gbé gègélé ìwì nípínlẹ̀ Ògùn kò sáyè ẹran dídà kiri mọ́ hmm. kálukó àbí tí ó ti mọ̀ sẹ́rẹ̀ bóun ti ń sọ bẹ́ẹ̀ náà ni gómìnà Okowa ní ìpínlẹ̀ Delta náà ìyẹn náà ló mú gègé ẹ̀ ní ọjọ́rú lòun náà bá. bẹ́ẹ̀ ó náà fọwọ́ rẹ̀. bó o bá fi lè dẹran hmm. tí bá mú ẹ pẹ́rẹ́ hmm. àgbẹ̀wọ̀n ló sùn. ẹ tí wọ́n bá rẹ̀ pé torí àyájọ́ òmìnira ni gómìnà ìpínlẹ̀ Ògùn ṣe tó máa ní ìròyìn tẹ̀mí rí gbọ́ ó jẹ́ kó di mímọ̀ èpò ibi ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ṣe pariwo lọ́tún àti pariwo lọ́sì ti ẹgbẹ́ òṣèlú NNPP tí àwọn náà tún kọ ìwé ìfẹ̀rúnúhàn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n béèrè pé àti gómìnà ìpínlẹ̀ ogun ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti igbákejì ẹ̀ Naimot Salako Oyèdélé wípé ẹ yọ wọ́n nípò wọn kájú òṣùwọ̀n wọ́n fi ìpínlẹ̀ Ògùn sílẹ̀ láì ní adarí fún òye ọjọ́ mélòó kan mo rò pé torí ẹ̀ ni wọ́n ṣe pé ẹ kẹ́ tó yọ ẹ jẹ́ ń dé padà. ó dáa o ẹ jẹ́ ó fẹ́lẹ́ ìka kókó inú ẹ̀ láàárọ̀ yìí lọ́dọ̀ tèmi kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní tú kẹtẹpẹ ìdí epo tá a kó wá fún yín ní ojúmọ́ tòní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ni wọ́n ní àwọn ò tọpinpin o. kí ló ń tọpinpin. ìṣe wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí kan hmm. wọ́n fẹ́ dojú ti orílẹ̀-èdè nàìjíríà. níbo. wípé ìwé ẹ̀rí covid nineteen ti abẹ́rẹ́ àjẹsára ẹ̀ ayédèrú ló pọ̀ jù ní ìtọ́ fi tí wọ́n fi rìnrìn àjò tí wọ́n fi rìnrìn àjò torí wọ́n ní wọ́n náà sọ wípé ó gbàbẹ́rẹ́ àjẹsára covid hmm. kó tó lè lọ rìn àjò hmm. wọn ò sì lè gbàbẹ́rẹ́ ni hmm. wọ́n bá yà lọ lọ́nà ẹ̀yìn wọ́n bá wọn ni àwọn ọ̀tàn pinpin ó bèrè pé àwọn gan ní rìnrìn àjò ẹ wò ó ìròyìn pọ̀ yàmùrà ṣùgbọ́n ìkan tí màá mú fi káàdì ẹ̀ ni ọ̀rọ̀ tó jáde lẹ́nu aláṣẹ Muhammadu Buhari lánàá tí bàbá fi ń sọ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ o bí a ṣe pé ọmọ ọdún mọ́kànlélọ́gọ́ta ẹnu mi wọ̀ ọ́ ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má fòyà ẹ fọkànbalẹ̀ ẹ má wo ti gbogbo ìpèníjà tá à ń kojú ẹ̀yin ẹ fọkànbalẹ̀ torí orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ẹlẹ́ran ìbò àjẹran mm. ọmọ aláṣọ ìbò àwọ damask ńláńlá mm, mm. Eh, tí a ò sì ní rágó àní tàràkà ó lọ̀rọ̀ tó jáde lẹ́nu aláṣẹ bó dẹ̀ pé ọ̀rọ̀ ẹnu bàbá ó pọ̀ o ó tún sọ nǹkan míì aláṣẹ ni òun yóò wádìí àwọn yóò tọpinpin àwọn tó ń ṣe àtìlẹ́yìn owó ìrànwọ́ fún Sunday Igboho àti Nnamdi Kanu epo torí wọ́n ń da àlàáfíà ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà láàmú ọgbẹ́ kọ́ ni a máa ṣèwádìí torí pé a máa ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń palàpalàpá ṣé ìyẹn ló yẹ kó jáde lẹ́nu aláṣẹ lọ́jọ́ tí a ṣe àyájọ́ ọdún ẹ wá nǹkan míì ẹ tọpinpin àwọn tó ń ṣe alátìlẹyìn fún àwọn Boko Haram àwọn tẹ lẹ rí ẹ forúkọ léde ṣùgbọ́n títí Sunday Igboho àti ti Nnamdi Kanu òun ni aláṣẹ rí sọ lọ́jọ́ tá à ń ṣe àyájọ́ òmìnira ilẹ̀ nàìjíríà ṣùgbọ́n ẹ jẹ́ kí n dánu dọ́rẹ́ kí n dánu díẹ̀ báyìí kí n dá tọ́mì ká lọ sókè lọ́hùn-ún kákùnú mu tá ń tà àbí káyìn náà kẹ́ wá darapọ̀ mọ́ láti máa polówó àwọn tí ẹ gbé dání ní yorùbá broadcasting network táwa lọ sókè tábàdé à ń nàbẹ̀ dáadáa fún yín láti rí. ọláyẹmí adéhùnmí owurubutu ń lorúkọ ojú ajere ìròyìn ìròyìn ajere. ẹ káàbọ̀ padà ajere nìròyìn ìròyìn ajere níkànnì yorùbá broadcasting network mm. ẹ má gbàgbé wípé ẹ lè tẹ YBN sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú fọ́nrán yìí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn òun ni a kó wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n ẹ jẹ́ kí àlàbí ó bẹ̀rẹ̀ látàpọ̀ ọ̀dọ̀ tiẹ̀ lójúmọ́ tòní. ṣé yorùbá bọ̀ wọ́n ní ọkọ lórí ilé ẹjẹ́ mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi torí ìròyìn tí màá kọ́kọ́ máa mú fún yín òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu aláṣẹ lánàá tí ń ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù yìí nígbà tí wọ́n ń ṣe àyájọ́ ọdún mọ́kànlélọ́gọ́ta tó lè nàìjíríà pé èmi tí bàbá ti ń sọ̀rọ̀ ó ní fẹ́rẹ́ nàìjíríà ẹ̀ má fóyà ẹ̀ má bẹ̀rù lórí ìpèníjà tí ẹ̀ ń kojú lówó nàìjíríà lọ́wọ́lọ́wọ́ mm-hmm. aláṣẹ ń sọ di mímọ̀ wípé gbogbo lásìgbò tí ó ń lò lówó lọ́wọ́ èyí ẹ fi ọkàn balẹ̀ hmm. gbogbo ẹ̀ pátápátá ni ó máa wá sí ìtúsílẹ̀ àti ìfọkànbalẹ̀ aláṣẹ ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ tí ó fi léde ní àná ẹ ti ṣe ọjọ́ tí a ṣe àyájọ́ ní aláṣẹ ní ẹ wò ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ má fòyà ẹ má ṣojo o. mo rò pé wà á ta aláṣẹ jọ kọ ilẹ̀. àjọ kọ ni àwọn sọ́kùnrin. orí tí mo fẹ́ gbé gbòǹgbò sí. ẹ wò ẹ̀yin náà ti gbọ́ òun làánà fi rọ̀ ẹ pé ẹ̀yin náà fọkànbalẹ̀ aláṣẹ ti ní gbogbo ohun tí wọn ò rí ṣe láti ọgọ́ta ọdún sẹ́yìn gbogbo ẹ̀ pátá ló máa bẹ̀rẹ̀ sí ní rí ṣe báyìí ìlérí tí wọ́n ní o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ ni mo sọ. lára ohun tí aláṣẹ sọ náà ni pé ìwádìí ó wà lórí àwọn tó ń ṣe alátìlẹyìn <laughs> kí n yóyìnbó àwọn tó ń bankro. financier. àwọn tó ń ṣe alátìlẹyìn fún àjọ IPOB yẹn ẹni tó jẹ olórí wọn Mazi Nnamdi Kanu àti ògbóǹtarìgì eh, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá nation ìyẹn olóyè sunday adéyẹmọ tí ògbóǹ ìfúnmọ̀ sí sunday ìgbòho aláṣẹ ni a fi mú fílẹ̀ a sì ní fi mú kóòrùn a fi mú kó pàǹtí a lè fi mú kó pàǹtí wípé n tó wà lẹ́yìn tó dáa mọ̀ pé ìrọ̀mí tó ń jọ́ ó ní ìrù rẹ̀ ń gbọ́dọ̀ bẹ̀ ní ìsàlẹ̀ omi ni hmm. èèyàn lè mọ̀ sọ̀rọ̀ kó mọ̀ sọ̀rọ̀ kó mọ̀ yánrin fọ́nrán kó mọ̀ yánrin fọ́nrán hmm. láì ṣe pé ẹnìkan jẹ́ alátìrìn ṣùgbọ́n hmm. gẹ́gẹ́ bá làbí ṣe sọ́lẹ̀ kan tó yè mí lẹ́nu ni pé bàbá ní àjẹkù kó tọ èmi ò mọ kó lu ọtí mo gbọ́ wá gbọ́wọ́ ẹ̀ sáwò pé bí àlàáfíà ló yẹ ká ti wọ́n lásìkò. àní èròǹgbà mi ni pé aláṣẹ yóò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláṣẹ tó sì ń béèrè fún ìṣọ̀kan torí àtàlàfíà ni wípé èní o ti ṣe ọjọ́ àyájọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà mo yàn dá Nnamdi Kanu kó máa lọ lé láyọ̀ àtàlàfíà ẹ mo sì pé mo sì pé orílẹ̀-èdè olómìnira Benin wípé ẹ yọ̀ǹda Sunday Igboho kó máa bọ̀ lé láyọ̀ àtàlàfíà kó sì san òbítíbitì owó ti ṣe twenty billion yẹn kó sọ mu kí àlàáfíà tán kí gbogbo ẹ lè máa lọ ìyẹn lájẹ́ kí ìṣọ̀kan àti orílẹ̀-èdè Nàìjíríà tá à ń pè pé kó dúró yìí kó lè dúró torí gbogbo àwọn tó ń jà náà tẹ́ ẹ bá ti tọ́ wọn dáadáa gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ṣe sọ pé tẹ́ ẹ bá ti dá wọn sí tẹ́ ẹ sì yàn dá wọn tẹ́ ẹ ṣe ohun tó fẹ́ àlàáfíà yóò wà. àti pé ọ̀pọ̀lọpọ̀ gan sọ wípé kì í ṣe wípé bóyá àwọn fẹ́ dẹ orílẹ̀-èdè nàìjíríà rù àwọn ò sí náà kówó ṣùgbọ́n tá a bá kàn ṣe ní pinre làárẹ̀. àbí kò gbọdọ̀ ju kan àlàáfíà ó sì jọba ọlọ́run kò jẹ́ kàlàáfíà jọba lábẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ á lọ sí ìròyìn kan tó ti jáde tẹ́lẹ̀ kó tó di pé a ṣe ti àjọyọ̀ òmìnira lánàá mm. nígbà tí àwọn àjọ IPOB tí wọ́n ti pe gba àwọn èèyàn wọn wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ jáde ń jọyàn kí kálukú jókòó sílé kán lè mọ̀ wípé eh, àwọn bínú. tí ò rí wò ni bó ṣe lọ nìyẹn àwọn ipob lẹ́nu débi pé ní gbogbo gúúsù ìlà oòrùn wọ́n máa ń gbọ́ràn sí wọn lẹ́nu hmm. àwọn gómìnà kan máa forí a ò gbà wọ́n jókòó sílé ni o. sori yàtọ̀ sí pé jókòó sílé wọ́n tún wáá fi ohun ránṣẹ́ sáláṣẹ pé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ wa tẹ́ lọ tì mọ́lé. ẹ fi wọn lẹ o. ṣé bóun náà làṣẹ sọ pé jẹ́ pé gbọ́ ni kóra yọ̀ǹda nàbìkánà gbogbo ara tún tura ara tún dẹ̀ wá ṣùgbọ́n ó yá láṣẹ o ṣùgbọ́n wọ́n ṣèlérí kan náà lánàá o aláṣẹ ni mò ń fi dá ẹyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú mo fẹ́ máa sọ bí aláṣẹ ni. mo sọ bá aláṣẹ ilé ẹ ní ẹ. aláṣẹ sọ pé ẹ jẹ́ kí n fi dá ẹyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtẹ̀yìntẹ́ ń wò wá ní nàìjíríà àtẹ̀yìntẹ́ ń wò wá ní òkè òkun ìpè very soon láìpẹ́ ìṣoṣo òpó ayélujára abẹ́yẹfò tí olóyìnbó ń pè ní Twitter a máa ṣí padà fún ẹyẹ mo rí lẹ́nu nàìjíríà àìmọye pọjọ kìíní oṣù lẹlẹ oṣù kẹfà lẹlẹ oṣù kẹlẹ. aṣọ ìpè afẹ́ṣi ṣùgbọ́n à ń retí kí Twitter àti ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n parí gbogbo àdéhùn àti ọ̀nà tí ó yẹ kó lọ kí gbogbo ẹ̀ lè ṣe dáadáa a ṣèlérí òmófin dáyé lójú ojú òpó Twitter a máa ṣí fún yín ìyẹn ní ọ̀rọ̀ aláṣẹ Buhari tí èmi mo wá ń gbẹ̀rù sọ fún yín pé aláṣẹ mi ní kẹ́ ẹ fọkànbalẹ̀ a máa ṣí twitter. bákan náà o bí wọ́n ṣe iná máa ṣí twitter àwọn èèyàn ò ṣàìṣèwọ́de o àwọn kan ṣe ìwọ́de nílùú àbújá lánàá hmm. bí wọ́n ti ń ṣe ayé òmìnira. ìyá fi jága sí wọn. ni àwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní fìtàjútàjú ìfìkì ìfìkì ìfìkì. ẹbí lé wọn kúrò títí. wọ́n fi lé wọn dànù. torí pé ẹ fẹ́ kí àwọn àgbáyé rí pé ìdí yín jò ńlẹ̀ wípé ọjọ́ tó yẹ kẹ́ ẹ máa ṣàyájọ́ tó yẹ kó ní kálukú gbé àsíá dání kọ́ lọ orí pápá ìṣeré pé kò má sí. àwọn tó ṣèwọ́de yẹn náà má sí àdá. má sí àtibó báwo pé ìwọ́de yìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní fi tajú ẹ fẹ́ ká sọ̀rọ̀ ẹnu wa òun náà níbi náà ṣe fẹ́ máa gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ ní ọ̀rọ̀ nàìjíríà ṣùgbọ́n ìròyìn eléyìí náà lára àwọn tó sọ̀rọ̀ lánàá o adarí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí gbogbo èèyàn mọ̀ sí Ahmed Lawan òun ṣìpẹ̀ ni ó ní ẹ jẹ́ kí n máa bẹ ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípa ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ó ṣe pàtàkì nítorí pé àwọn bàbá bàbá wa tí wọ́n kó wa pọ̀ àti ìṣèjọba tó kó wa pọ̀ ó lóhun tán rí o ó ní orílẹ̀-èdè nàìjíríà yóò máa tẹ̀síwájú pẹ̀lú ìṣọ̀kan àti ìdàgbàsókè nítorí àwa ni orílẹ̀-èdè adúláwọ̀ tó pọ̀ jù tí ó sì tóbi jù ó ní ẹ ní ìgbàgbọ́ àti ìrètí nínú nàìjíríà ṣùgbọ́n èmi a máa ní ìrètí èwo torí ninety three ó ti sọnù tipẹ́ ẹ twenty twenty three hmm. lè hmm. wà ó lè wà gbàgbọ́ náà ó lè wà gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ èmi gan sọ mo fara mọ́ àwọn tó bá ti jẹ́ pé rìn láàrin hmm. tí kò ojú kan sì ń dóní ká má jọ ṣe ọlọ́run tó dára pọ̀ ó kú nídìí ó mọ̀ díì lábẹ́bẹ̀ yẹn lọ sí ọ̀dọ̀ àwọn gómìnà gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà kí n tó padà sọ́dọ̀ àwọn aṣòfin. gọ́ọ̀nsọ̀ mu àlẹ́ yẹn gómìnà Oko àti ìpínlẹ̀ Delta inú hmm. ọ̀sẹ̀ hmm. bàbá bá mú bírù tó bá gbọ́wọ́ sí pẹ̀ tó bá dẹ bàbá tún bàbá ní kì í ṣe ìdẹran jẹ o tó o bá fẹ́ ṣe ohun ọ̀sìn ṣùgbọ́n ọ̀tọ̀ ni pé òun da màálù hmm. pé o tún fẹ́ ṣe ohun ọ̀sìn o fẹ́ sin ewúrẹ́ o fẹ́ sẹ́dìyẹ ohun gbọ́dọ̀ rí fìrí ẹ̀ kó rìn kiri o ah. kálukú kó tọ́jú nǹkan sí i. torí tá a bá ti rí àákàn máa pa wọ́n bàbá tún wá ní pé tó o bá tún wá ń ṣe nǹkan ọ̀sìn hmm. o ò lẹ́tọ̀ọ́ láti ní ìbọn tàbí ìjà olóró kankan. àwọn darandaran nù. ó ní. tí wọ́n ń lo ọ̀pá kan mọ́ tó wá ń lo. ó ní kì í ṣe àwọn darandaran nìkan ó lẹ́nu mi àní pé kẹ́dẹ̀ máa wo yàgàmù tó wà lọ́wọ́ mi mo mọ̀ gbàwé àṣẹ ohun tí ẹ fẹ́ mọ́ pọ̀ gbàwé àṣẹ. torí ètò ààbò ni òun fẹ́ wọn kó gbàwé àṣẹ hmm. owó interest hmm. ti àṣẹ tóun kàn pa ni pé tó o bá ti jẹ́ ó ní ohun ọ̀sìn mi ìfẹ́ mọ́rún tó ń sìn lórí adìyẹ kékeré òun ò gbọdọ̀ rí wọn bá ti rí báyìí wọn fi ṣùkú òfin mọ ẹni. èmi kọ ó ti dùn mí aláìṣàṣà ó di àdìyẹ bí ẹni di òrùmọ di yẹn mú kí ni mo ṣe. pẹ̀lẹ́ má bínú mo rò pé èyí sì ń dẹ́ta èyí sì ń dẹ́ta wájú ẹ ni mo wà wájú ẹ ni mo wà ẹ mo wà. kò dẹ̀ sáyé à ń gbébọn kiri hmm. ibẹ̀ gómìnà Abíọ́dún náà yọ̀ hmm. pé bàbá àti dẹ́bùtì hmm wọn ṣe fà kájà díẹ̀ láàrin ọ̀sẹ̀. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. àwọn akọ́là sọ ohun tó ṣẹlẹ̀. èmi ò rí èmi ò sí bẹ́ẹ̀. bó ṣe jẹ́ pé wọn ò dúró kọjú síra wọn hmm. ṣùgbọ́n ìròyìn fi tó wa létí pé bàbá lọ sí ìrìn àjò láti lọ ṣe ìpàdé pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu kó tó di àsìkò yẹn. wọ́n ti lọ lẹ́yìn kan ti ṣe pàtí tó ní sùúrù pàtí ní sùúrù. ẹ wọ́n náà wọ́n lọ rí bọ́lá ahmed tinubu. wọ́n kọ́kọ́ lọ fara nísìmí wọ́n wá kọ́kọ́ wọ́n wá fẹsẹ̀ wọ́n wá fẹsẹ̀ kan ya ọ̀dọ̀ tinubu. ìwọ ló dẹ̀ sọ yẹn tí bàbá mm. ṣàṣọ nìyẹn mm-hmm. bàbá wa ní kó tó di pé bàbá lọ mm. ẹni tó jẹ́ olórí ilé asòfin mm. ìyẹn náà lọ fara nísìmí kí làwọn lọ ṣe. àwọn lọ ìpàdé àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n wá ṣojú gbogbo ilẹ̀ gúúsù mm. Eh, mm. ìwọ̀ oòrùn àwọn ọlọ́ṣọ́jú títí wọn irọ́ títí àwọn ti gbàṣẹ tipẹ́tipẹ́ àwọn gbàṣẹ tí wọ́n lọ gẹ́gẹ́ bíi pé àwọn lọ ṣojú gbogbo àwọn ilé ìgbìmọ̀ kódà láàrin mi àti ẹ gẹ́gẹ́ bí òfin nàìjíríà bí wọ́n mm. ṣe jẹ́ olórí ilé ìsìn wọ́n á fẹ́ travel ta ni wọ́n máa gbàṣẹ fún. àbẹ̀jẹ́ ni. ṣùgbọ́n gómìnà tiwa ò ṣe bẹ́ẹ̀ àwọn àlọ́gbẹ̀fà kọ̀wé. ọ̀rẹ́ wọn ni lèmi gẹ́gẹ́ bí igbákejì ni mo wá dé ọ́fíìsì bá yarí àṣẹ tí mo pọ̀ òun ṣé o mọ̀ tẹ̀lé akọ̀wé lọ òde ni. kò lè wẹ̀kì nígbàkejì náà bá bínú òun náà bá yà fi ìpínlẹ̀ Ògùn lẹ̀ òun náà lọ fara nísìnyí. ẹni tá a dìbò yàn àtẹni tẹ kàn pè wá ẹ wá ní kí ẹ ta pè wá pé appointee tẹ yàn fúnra yín ń gbé kó wá máa darí ẹni tó wé gèlè onísùtù àwa léwájú onígèlè àwa tẹ̀lé. onímọ̀ ẹ̀rọ. onímọ̀ ẹ̀rọ noimot salakọ tó jẹ́ igbákejì mọ́ṣẹ́ ní gómìnà Dàpọ̀ Abíọ́dún o ó ti gbé ó ṣe pàṣẹ tán ní rárá o sẹ́kẹ̀tì sọ báyìí o torí òun náà gbàṣẹ fún un òun náà bá ní kò sí ní tó fi ń ṣèyàn èmi náà lọ sí mi kákúkú mọ̀ pé akọ̀wé ló ń pàṣẹ. ẹ̀yin lẹsẹ ń jẹ kí mọ abalájọ tó fi jẹ pé sẹkẹtìrì Tókunbọ̀ ló wà ní Aké lọ́jọ́ tá a lọ ṣọ́ọ̀ṣì fún ti àyájọ́ òmìnira tó ń ṣe ní ọjọ́ Sunday tó kọjá àṣetorí ẹ̀ ni ààrí gómìnà ààrí ah, gbákejì ààrí gbá kẹta ṣe olórí. igbá ti gbà yìí tẹ́lẹ̀ ṣọwọ́ àti kọ́kọ́ yànnà náà ọ̀rọ̀ tiẹ̀ òun ti gbà yìí. ẹ ṣùgbọ́n wá jẹ́ sẹ́kítì abájọ ṣé ẹ ti gbọ́ o ọ̀rọ̀ yẹn ló dífá fún bí ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò míì mhm. wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìpínlẹ̀ Ògùn kọjá ìpínlẹ̀ tí a máa ń filẹ̀ láì ládarí. ó tẹ mọ téèyàn mi kan sọ báyìí káwọn ará lé gbọ́ ó ní ìpínlẹ̀ Ògùn wà ní kòròfó ní gbá yé. a má sọ sókè o. ó mi fẹ́ káwọn ará lé gbọ́ náà ni mo ṣe gbọ́. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé lábẹ́ òfin mhm. tí gómìnà bá fẹ́ lọ àfàlẹ́ fún igbákejì ṣùgbọ́n ní èyí tí ò wá falẹ̀ fúngbà kejì kò tún fà fún igbákejì adarí ilé-ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí òfin ó wá fà fún akọ̀wé tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ èèyàn tiẹ̀ egbò ti túmọ̀ sí pé wọ́n fi ìpínlẹ̀ Ògùn sílẹ̀ láì ládarí. ṣé wọn kò olójà ń béèrè ìbéèrè tèmi náà bí ẹ lákòókò ìkíni ká sọ pé o fẹ́ lọ rìn àjò yìí. ìwọ ni màá fi lélẹ̀ fún un. o àfilé o tún fi lélẹ̀ fún àkọ́bí ọmọ o. Hmm. o wá lọ wo bíi àbígbẹ̀yìn àbí ìtókù kan àbí fún àgbẹ̀yìn. ọ̀rẹ́ ọmọ mi kan wọ́n ní kí wọ́n máa tó lémi <laughs> ọ̀rẹ́ ọmọ mi kan mo ní kí ọ̀rẹ́ ọmọ mi kan máa tó lémi. mo fẹ́ yín. òun ló wá dífá fún bí ẹgbẹ́ òṣèlú tuntun kan nípínlẹ̀ Ògùn NNPP ó wà ní ìròyìn lánàá bá a ṣe ń ṣe àyájọ́ náà ní ẹ wo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ẹ̀rọ wọn lóye. ilé ìgbìmọ̀ asòfin náà wá gbé gbèsè hmm. wípé àwọn fún wọn ní iye ìṣẹ́jú báyìí àwọn máa yọ wọ́n ní. ẹ ṣùgbọ́n gómìnà yàwó ké gógógó làárọ̀ fàdí tí ìgbà tó rí pé ilé òdò bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ ni bí ò bá ti ilé ò bá ti dùn ilé ò bá dùn bí ìgbẹ́ni mi rí. bí ó yá tètè sáré bọ̀ pé ó yá. bí bàbá tún ṣe wá dé báyìí nítorí kan ti ṣe tipẹ́tipẹ́ mm. làwọn náà máa mú gègé wọn. ṣé rí gègé tó fọ́ yẹn ó kàn fọ́ nínú gómìnà gẹ̀ẹ́dì wípé torí pé gbogbo àwọn gómìnà ẹkùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ti ṣèpàdé pé ó gbúdọ̀ di àtọwọ́bọ̀ ni wọ́n ṣe ti ọwọ́bọ̀ ní ọgbọ̀n ọjọ́ alẹ́ ìrọ̀lẹ́ wá òun náà ni mò ń sọ àwọn ohun tí mò ń sọ ni wípé nígbà tí bàbá wa dé hmm. ohun tó yẹ kí bàbá ti ṣe tipẹ́tipẹ́ hmm. ẹnu wọn ráyè wọn pé gbogbo àyẹn bàbá wọn. má bínú má bínú hmm. bàbá tíṣà kọ́ ló ń fọ àrùkẹ́ bàbá yẹn ẹ wo ìròyìn nìyẹn o ní ti ìpínlẹ̀ Ògùn ni o ṣùgbọ́n ìròyìn kan náà tó ti jẹ́ pé lára àwọn ọ̀rọ̀ tó jáde ní àná ṣé wọ́n ní àìṣedéédé ara ayé ló ń jẹ́ ká máa kan kísà ká máa kan sára sára ọ̀run àìṣedéédé ara ayé ni tó fi ń dífá fún pé aláṣẹ àná hmm. tí ò rí ètò ààbò tò hmm. ta ni kò kájú ẹ̀ tí kò dẹ̀ rí ètò ọrọ̀ ajé ṣe gẹ́gẹ́ bí ètò òdìbò tó gbé ìṣèjọba ìní ó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé mo ní àwọn ìlànà kan fún yín o láti ṣe àtúnṣe orílẹ̀-èdè nàìjíríà tó tún wá sọ pé orílẹ̀-èdè nàìjíríà ní ohun tá a nílò láti borí gbogbo ìdojúkọ a jẹ́ pé ó ti ń gbáradì fún nǹkan míì ni o. ó rò bẹ́ẹ̀. ẹ nítorí pé nínú ìròyìn tó jáde lánàá náà tó wà lára àwọn rẹ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP èyí tó jẹ́ pé inú ẹgbẹ́ yìí ni ààrẹ aláṣẹ àná tí gbogbo èèmọ̀ sí gbogbo Jonathan tó wà wọ́n ti ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà làwọn fẹ́ gbé alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà fún tí ó wà fún ẹni tó bá wá láti gúúsù ẹkùn gúúsù láǹfààní láti díje dupò aláṣẹ lọ́dún twenty twenty three bẹ́ẹ̀ àwọn ìròyìn ti jẹ́wọ́ wọ́n ti máa ń bá Jonathan lẹ́gbẹ̀ẹ́ ó sì lọ́dún mẹ́rin láti lò gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè nàìjíríà pé láti wá díje dupò òun ni bàbá náà ṣe wá ń kọ́ lẹ́sìn pé àwọn tá a nílò lórílẹ̀-èdè nàìjíríà fún ìwà ní ìṣọ̀kan wa àti fún orílẹ̀-èdè láti tẹ̀síwájú ó ta ẹ wo ìròyìn eléyìí náà ló jẹ́ kí n rántí ohun tó ṣẹlẹ̀ lánàá náà ni bí àjọ àwọn àgbààgbà ilẹ̀ yorùbá tí a mọ̀ sí nàdẹ́kò nàdẹ́kò sọ̀rọ̀ lánàá hmm. ọ̀rọ̀ tí wọ́n sì sọ wọn sọ sí aláṣẹ o ṣùgbọ́n àwọn fi ohun tí wọ́n ránṣẹ́ sí àjọ ìṣọ̀kan àgbáyé tá sí United Nations wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ni o wọ́n ní ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ bá wa fọwọ́ sí i láti ṣe àtúntò àti àtúnṣe àti pípè fún ìdìbò tí wọ́n pè ní referendum lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de wáyé jákèjádò gbogbo àgbáyé pápá jùlọ lórílẹ̀-èdè amẹ́ríkà euro united nations tó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá títí di ọjọ́ kẹrìnlélógún àti tó tún wáyé ní canada lánàá àwọn kan tẹ̀ tún gbé epo níwájú white house ní washington dc lánàá wípé àwọn ń béèrè fún ìgbòmìnira ilẹ̀ yorùbá àti àwọn ilẹ̀ bòmíì ní àjọ nàdẹ́kùnà wa ní ẹ wò ó àjọ àgbáyé ẹ tètè bá jígìrì lórí ọ̀rọ̀ referendum tí a mọ̀ sí àtúnṣe àti ìdìbò fún orílẹ̀-èdè nàìjíríà. ẹ wo eyékèmí ó yà sẹ́ka ti ètò ààbò ní fẹ́rẹ́jógí hmm? nígbà tí a rí àwọn ikọ̀ bókobòko boko hmm? haram kan tí wọ́n sọ̀rọ̀ àwọn di bálákà máa yàbò ní abúlé kan tí wọ́n pè ní babangida nípínlẹ̀ yobe. Hmm, àbò wọ́n níṣẹ̀lẹ̀ yẹn ẹ̀gbọ́n àbò ṣalábò nàìjíríà. wọ́n ní lójijì làwọn ará bí sanra wọn ní báràkà máa ya bò wọ́n hmm. lọ́dọ̀ bá dìbò lọ yá mi hmm. ó yá eré lelele ní kálukú bá bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ẹ̀ bó ti jẹ́ pé àwọn aláṣẹ tí ì sọ wípé báyìí ló ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjọba ìbílẹ̀ támúná ẹni tó ṣojú wọn ìyá áùdù àbí ó ní ṣàdédé là ń kọ́ dédé bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìtàkùn hmm. ìtàkùn ìtòkùtòkù bó ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ bí òjò labúdé Babangida ní Damaturu wọn ní kìlómítà ẹ̀gan sí ibi tó jẹ́ olúùlú ilẹ̀ Yobe ìyẹn Damaturu kò ju bí àádọ́ta kìlómítà lọ hmm. ó ní níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ó ní ṣùgbọ́n ohun tó dùn mọ́ wọn nù ni pé àwọn tó jẹ́ jagunjagun làwọn náà bá kojú ìjà sí wọn pé ah, ah, kí ló dẹ̀ dé ṣé gbogbo ìgbàlẹ́ mọ́ wa máa dẹ́rùbà wá ní lọ́bàjọ́ kọjú ìjà síra wọn lẹ́yìn ọ̀rẹ́yìn ìròyìn kan tó wá jáde ní ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ yẹn ni wọ́n ní nípínlẹ̀ sàǹfàrà ń tiwọn ìpínpà wọn máa fi síta wọn nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò mọ̀lẹ́ hmm. nígbà wọn gbé kẹrẹpẹrẹ kíkaná pẹ̀lú àwọn onísùnmọ̀mí wọn ní ẹgbẹ̀rún méjì ni wọ́n rí kónú àwọn tó ń fún wọn lóyún. Hmm. tán ńgbà wọn máa ṣèwádìí wọ́n wá rí àwọn àwọn kan wà àwọn kan ti sá lọ. ẹ ṣùgbọ́n àwọn yẹn sọ pé àwọn máa ń tó oúnjẹ ni o àwọn o. wọ́n ní àwọn ló máa ń fún wọn lóúnjẹ. wọ́n fún wọn lọ́fẹ̀ẹ́. òun náà lọ gbóúnjẹ fún wọn wọ́n gbóúnjẹ rán sí wọn wọ́n ní ìyẹn nípínlẹ̀ sàǹfààní hmm. bí wọ́n ṣe wá kó wọn pápá mọ́ra báyìí ní fún ìpolongo ọ̀gbẹ́ni Ibrahim Dosara ó ní ẹ̀wọ̀ lẹ́yìn tí àwọn tí hmm. wọ́n sá ni wọn ló ti fẹsẹ̀ fẹ́ lọ́sà ìdá ogún tó ṣẹ́kù gan ọkà àti ilá ni wọ́n ń jẹ. lẹ́yìn ẹ à ń kà á ni àbí à ń kà á bó ṣe sọ. Hmm. Hmm. bírò yẹn ṣe jáde. à ń kà á ni o à ń kà á ni o báwo ò torí ìgbà yóò bèrè ìjọba yẹn kà á. alábòjútó fún ìgbòho ọgbẹ́ni Ibrahim dusara bó ṣe sọ nìyí hmm. n tó sọ àwa ṣùgbọ́n èmi á máa sọ eléyìí tí wọn ò rí kà dáadáa yìí pé kò sí ètò ààbò jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kò sí ní ìpínlẹ̀ èkó kò sí ní ẹkùn gúúsù gúúsù ẹ̀yìn àríwá orílẹ̀-èdè nàìjíríà kò sí káàkiri ni torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn agbébọn bó ṣe wọ ìpínlẹ̀ èkó orí omi ganan gbà wọlé orí omi náà sì gbà lọ ta ni wọ́n jí gbé wọ́n jí air vice marshal sikiru smith tó jẹ́ pé ajagun fẹ̀yìntì tó jẹ́ pé ó máa ń wa ọkọ̀ bàálù ológun ni kó tó wọ́n fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní ẹni yìí ó fẹ̀yìntì bẹ́ẹ̀ ló tún jẹ́ bíi mọ̀lẹ́bí olóyìnbó pè ní cousin wọ́n ní ẹbí àràbátan àràbátan mm. lòun àti Musiliu Smith tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe ìṣàkóso àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti gbà kan ló jẹ́ ọ̀gá àgbà pátá lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló ní fáwọn pé wọ́n wọlé wá àwọn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu dírẹ́bà ẹ̀ dírẹ́bà ẹ̀ ní òun wà níbi tóun ti ń ṣe ọkọ̀ àwọn ni òun kàn ń gbọ́ tako tako tako tako. òjò bá ń rọ̀. òjò òjò bọ́ ni o mm-hmm. kì í ṣòjò mi o ó ní òjò ń rọ̀ ìbọn ni o tòtòtòtòtò ní agbègbè àjà eh, lẹ́kí màjà wípé ibẹ̀ ni wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe tí ẹni ṣe torí wọ́n ní ajagunfẹ̀yìntì ó ti wá ní ilé iṣẹ́ hmm. tó ń jẹ́ pé wọ́n máa ń ṣe iṣẹ́ àkànṣe bíi dredging àti wọ́n fẹ́ bá ní kọ́lé ni wọ́n ní àwọn ẹnjìníà wọ́n ní iṣẹ́ àkànṣe yẹn ní air vice marshal yìí ni ó lọ yẹ̀wò kó tó di pé àwọn agbébọn gba orí omi wọlé ọkọ̀ ojú omi tó jẹ́ pé ayára páàní ló wà nílẹ̀. báwo náà ṣe mọ̀ kó wà nàìjíríà. báwo ló yẹ mọ̀. ṣé o rò pé ejò lọ́wọ́ ní. ẹ bèèrè lọ́wọ́ mọ̀lẹ́bí wọn ṣùgbọ́n ìròyìn eléyìí náà ló tún sọ nípa ọ̀rọ̀ àwọn ètò ààbò yìí náà ni torí àní pẹ́ mẹ́nu dákẹ́ lórí ẹ̀ torí wọ́n ti ní ká fọkànbalẹ̀ pé nàìjíríà ó máa dáa ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ yìí ni ó dunni gan pé àwọn onísùmọ̀mí wọ́n wọ àwọn ìlú méjì kan ní ìpínlẹ̀ kaduna wọ́n dáná sun ilé tó tó ogún wọ́n dẹ̀ dúbú àwọn èèyàn hmm. bí ẹni dúbú ẹran ìròyìn hmm. jẹ́ kó nímọ̀ pé wọ́n dúbú àwọn èèyàn tó tó mẹ́rìnlélọ́gbọ̀n tó lè mú pé ní thirty four wọ́n ní lára àwọn thirty four tá a sọ yìí àwọn mẹ́tàlá ló jẹ́ pé mọ̀lẹ́bí kan ni gbogbo wọn tó pé kílẹ̀ ò tó mọ́ ní ìlú yìí wọ́n wọ àwọn ìlú yìí Madamai àti Abun ni wọ́n pè ìlú yẹn lábẹ́ ìjọba ìbílẹ̀ Kaura ní ìpínlẹ̀ Kaduna wọ́n ní wọ́n wọlé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúbò àwọn èèyàn bí ẹni ń dúbò ẹran a sì ń dúbò èèyàn a sì ní òmìnira ètò ààbò kọlọ́run ṣàánú wa òun ló dífá fún bí àjọ kan náà ṣe fèsì lórí bí wọ́n ṣe lọ wọlé pa ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn. olùṣọ́ àgùntàn ẹni ọ̀wọ̀yọ̀ hannah shuaibu ẹni àwọn mùsùlùmí ọ̀dọ́. àwọn ọ̀dọ́ mùsùlùmí wọ́n nítorí pé ìkan lára àwọn tí ó yí padà wọ́n ní ẹni ẹ máa ń wà sùn wọ́n níyàwó ẹ̀gbọ́n ìkànnù wọn mm. tí ó fàyè fún jésù wọ́n ní òun àtàbúrò ọkọ ẹ̀ ní gbọ́nmi sí omi mm, òtó wọ́n ní níbi tọ́lẹ̀ tí ń jà ọwọ́ ìkànnì ìdìkún lọ mm. ìkejì wá gbẹ̀mí rẹ̀ wọ́n dẹ̀ dìde nínú ilé wọn wọ́n dẹ̀ lọ pa olùṣọ́ àgùntàn. wọ́n dáná sunlé. wọ́n sun léèwé. iléèwé tó ní. wọ́n sun ilé ìjọsìn. ilé ìjọsìn ètò ààbò náà ni o ṣùgbọ́n àjọ kan náà wá fèsì àjọ kan ní àná ni àwọn tiẹ̀ sọ̀rọ̀ pé ah, ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà kò sẹ́ni àbábú ẹ̀bí ẹ̀ lu bí kò ṣe àwọn adarí tó yẹ pé onímọ̀ tara ẹni nìkan tara wọn nìkan ni wọ́n náà mọ̀ ó ní àjọ kan ló sọ bẹ́ẹ̀ o lára àwọn ọ̀rọ̀ tó jáde lánàá. lórí ètò ààbò náà tá a bá gbàgbé náà ọ̀sẹ̀ yìí ni wọ́n dá ẹ̀mí ọkọ̀ ọ̀jọ̀gbọ́n olóògbé Dora Akunyili mm. ni wọ́n tún dá ẹ̀mí ọkọ̀ ẹ̀ tí gómìnà fi lè ní ẹni bá bá wa rí àwọn tó pa wọ́n fún ọ ní twenty million wípé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ̀ kọ́kọ́ lọ́sàn-án gan wọ́n jẹ̀ fẹ́ kọ́kọ́ di ẹ̀bi ẹ̀rú ipob ipob ní àmọ́ ah, ń pẹ́ o hmm. ògo ìlú wa ni o a lè fọwọ́ bẹ́ẹ̀ kẹ́ oníṣègùn òyìnbó tó jẹ́ ọkọ àkúìlì yìí hmm. wọ́n ní pé ó ń bọ̀ láti ibi ètò kan tí wọ́n ṣe ní àti fi bọlá fún ìyàwó ẹ̀ tó jẹ́ olóògbé hmm. ẹ̀dẹ̀ pàdé ẹ̀ lọ́sàn-án gan ètò ààbò lábẹ́ bẹ́ẹ̀ ni eh, ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà Gbajabiamila hmm. ló ti ń parí pé ètò ààbò yìí á nílò àti wá nǹkan ṣe pàápàá nítorí àwọn agùnbánirọ̀ hmm, hmm. wípé lẹ́yìn tí àjọ agùnbánirọ̀ sọ pé àwọn sọ bẹ́ẹ̀ àwọn sọ pé ẹni tó bá ti jí kó sọ fún àwọn òbí ẹ̀kọ́ tí wọ́n wọlé o nípa àwọn ará díẹ̀ ló máa sanwó ó ní ẹ má jẹ́ àtọ̀ra wa ó ní ìwé àkọsílẹ̀ tó ń dáàbò bò tí wọ́n fi ń ṣètò fún àwọn agùnbánirọ̀ ló wípé ẹnikẹ́ni wípé tí wọ́n bá ti gbé kí àwọn ẹbí ẹ̀ kó tètè ṣètò owó ni. Hmm. ó ní nítorí náà ẹ jẹ́ àwa nǹkan ṣe sọ̀rọ̀ hmm. ètò ààbò ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà òun ló sọ̀rọ̀ yìí ó nítorí pé irú ọ̀rọ̀ yìí ó jẹ́ ohun tó bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ọkàn wípé kò tẹ́ àwọn lọ́rùn rárá ṣùgbọ́n kí làwọn máa ṣe Hmm. ẹ wo ìròyìn eléyìí wọ́n fi kí orílẹ̀-èdè nàìjíríà ní àwọn aláṣẹ orílẹ̀-èdè France àti India wọ́n kí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ kú àyájọ́ ọdún mọ́kànlélọ́gọ́ta o bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè amẹ́ríkà làwọn ní a ó sì máa tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn àti ìdúróṣinṣin fún orílẹ̀-èdè nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń dojúkọ àwọn ìṣòro kankan ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè amẹ́ríkà ní orílẹ̀-èdè nàìjíríà ló sọ èyí di mímọ̀. bákan náà nílé ìgbìmọ̀ asòfin bá ṣe ń gbìyànjú láti máa mú ìròyìn tọ̀sẹ̀ yìí wá sí òpin hmm. ilé ìgbìmọ̀ asòfin sọ wípé àwọn pàṣẹ fáwọn ìgbìmọ̀ kan wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìwádìí ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ girama gíga àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìdánwò ìpè ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ àjò tí wọ́n fẹ́ lọ láti lọ kàwé sí ló jẹ́ wípé ayédèrú òun ni ìwé ẹ̀rí ti abẹ́rẹ́ covid nineteen, léyìí tí wọ́n ń gbé kiri wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun ló yẹ pé wọn ò gba abẹ́rẹ́ yìí hmm. wọ́n sì ń dojú ti orílẹ̀-èdè Nàìjíríà aṣòfin nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ṣèkí ṣàkíyèsí wípé tá a bá ń sọ nípa àrùn covid nineteen. tó sọ̀rọ̀ di kárí ayé aṣọ oníṣúgà yìí hmm. ibi gbogbo lórí wà olórí ilé ìgbìmọ̀ aṣòfin òun fúnra wọn sọ wípé àwọn máa wádìí o ẹnikẹ́ni táwọn bá rí i pé ìwé ẹ̀rí ọwọ́ ẹ̀ ayédèrú ni àfojú inú òfin àjọ eh. tí a mọ̀ sí socio-economic rights and accountability project sarah wọ́n ti rọ aláṣẹ muhammadu buhari hmm. wípé kó ṣe ìwádìí yẹn dáadáa lórílẹ̀‐èdè yìí wọ́n ní kó sọ fún adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí yẹn adájọ́ abubakar malami hmm. wípé kó tètè pe orúkọ àwọn tí wọ́n ṣe tírílíọ̀nù mẹ́fà six trillion owó tùlùtùlù tán ní kàn fi ṣe nǹkan ní Niger Delta. trillion mm. trillion trillion trillion mm. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́fà. màmá sọ bẹ́ẹ̀ wọ́n á jẹ́ kó rí fọ́ mi. six trillion. wọ́n lówó yẹn láàárín two thousand ya two thousand sí two thousand and nineteen ní owó tá à ń sọ yìí pòórá ọdún mọ́kàndínlógún ló bá pòórá. ó pòórá. Mm wọ́n sọ fún aláṣẹ wípé kó ètè pàṣẹ fún Màlàmí o hmm. eléyìí ò ṣe ṣeréṣeré o hmm. ní kọ́mú kọ́mú wàrà ṣèṣà àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sí owó yẹn hmm. bákan náà ẹni àwọn èèyàn kan ti ti wá ń gba Sunday Ọ̀yọ́ nímọ̀ràn wípé Sunday Ọ̀yọ́ eh. tó da kútu bojú <laughs> Sunday Ọ̀yọ́ tó léwájú fún àwọn ọ̀dọ́ kan eh. wípé ẹ má àlẹ̀mọ́ Káyọ̀dé tèmi bẹ́ẹ̀ ṣe àlẹ̀mọ́ Sunday Ìgbòho òye sọ nìyẹn ó nítorí èmi àwọn fún aláṣẹ ní ní ọgbọ̀n ọjọ́ láti sọ fáwọn fúlàní àtàwọn haúsá tó wà ní gbogbo àwọn ilẹ̀ yorùbá wípé kán kó àṣà wọn kí wọ́n kúrò ní orílẹ̀ ní orílẹ̀-èdè ti yorùbá àbí ní ilẹ̀ hmm, yorùbá làwọn èèyàn bá sọ fún un pé ẹ ẹni tó jì sí kòtò ìwọ náà kẹ́kọ̀ọ́ nínú hmm. ohun tó ti ṣẹlẹ̀ sí Sunday òun òun ṣakọni kò ṣojúlẹ̀ kò ṣàkọni ọmọ yorùbá ọmọ yorùbá àtàtà kì í da pátá bojú láì ṣe eégún eégún ló jẹ̀kú bojú. ilé tí ẹ mọ̀ hmm. wọ́n ṣàtiwá fún nímọ̀ràn pé ọ̀rọ̀ àgbà ńlá ń fún ọ o bá a bá fẹnu yìí bá a bá fi gómìn fún ẹ mọ̀jẹ̀ hmm. bá a bá fi fún ọ nírẹsì mọ̀jẹ̀ hmm. kódà báwọn bá jẹ pákó kù báwọn bá ní ya mú pákó yìí mọ̀jẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn bá sọ yìí wọ́n lẹ́nu àwọn rùn. ọ̀rọ̀ takò arapa bá a sọ o òde ọ̀run ló ti wá pé òdodo lọ̀rọ̀ wa àbúrò wa fáàtì lọ̀rọ̀ wa ẹni bá gbọ́rọ̀ ó fi kọ́gbọ́n ẹ bá sọ pàjá lóńgbò. ẹ lẹ́mi fèròyìn ayọ̀ parí ẹ̀ ọ̀rọ̀ tó jáde lánàá lẹ́nu ọ̀dẹ́sẹ̀ aláṣẹ wọ́n ní ẹ̀yin olùkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa gbáradì tó di oṣù kìíní ọdún twenty twenty two ẹ bẹ̀rẹ̀ sí ní gba owó oṣù tuntun hmm? ìyẹn tán ni wọ́n ti fọwọ́ sí aláṣẹ ti fọwọ́ sí lánàá ní òní padà sẹ́nu iṣẹ́ olùkọ́ báyìí aláṣẹ fọwọ́ sí lánàá pé ẹ̀yin olùkọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbègbè ayé ọ̀tun ìgbé ayé ayọ̀ alábí hmm? oníṣègùn náà ní padà sí ìṣòro. láàárín ẹ dárí mọ́ ṣùgbọ́n ogun bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní. torí owó ìlú. lẹ́yìn tí ẹ bá gbowó tuntun tán àtúntò wá fún yín ní ọdún sí mm. láti máa fẹ̀yìntì èyí tó jẹ́ ọdún márùndínlógójì tẹ́lẹ̀ ó ti wá di ogójì ọdún láti ṣiṣẹ́ kẹ́ tó fẹ̀yìntì ó ní ìròyìn ayẹyẹ tá a fi parí ajere ìròyìn ìròyìn ajere fún tọ̀sẹ̀ yìí nìkan ní Yorùbá Broadcasting Network a dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe ń tẹ̀lé wa láti ìgbà yìí wá àdúpẹ́ pé ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ àtìlé ní ẹgbẹ̀rún méje àtìlé hmm. lẹ́gbẹ̀rún méje àmọ̀rírì yín o àmọ̀rírì yín a sì mọ bẹ́ẹ̀ ṣe ń náwó láti máa rí pé ẹ̀ ń wò wá lóòrèkóòrè ṣùgbọ́n wá ń rọ àwọn míì tí ò tí ì mọ̀ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìyá wa ìyá wa aládùúrà wa hmm. mọ́mí wa ò lè ṣe kó látàdó èkìtì ìyá orí òkè ni wọ́n wọ́n máa máa gbàdúrà fún gbogbo iléeṣẹ́ YBN. àwa náà dúpẹ́ lọ́wọ́ yín torí àdúrà yín ń ṣiṣẹ́ o àbọ̀ rírì yín àdúpẹ́ lọ́wọ́ yín dáadáa ni gbogbo ẹ̀yin tó kù náà ẹ tẹ subscribe button yẹn bẹ bá ṣe ń tẹ ẹ tẹ notification bell ẹ tẹ aago tòkè yẹn ẹ lè máa rí gbà tó bá ṣe ń wọlé ìròyìn pàjáwìrì ẹ má wá ayé aládàáni kan jẹ ẹ̀yin náà ti ṣe àwùdà ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ náà bẹ̀rẹ̀ sí ní pín ẹ lè darapọ̀ mọ́ WhatsApp wa nípa títẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú yẹn ẹ kàn tẹ ybn sórí ẹ pé ẹ ẹ ẹ ẹ lọ́ọ̀gì èmi náà yìí ẹ dà mí mọ́ ọmọ tọ́ àwa náà dà ìmọ̀ ọmọ tọ́ ẹ̀yin náà sì dà ọmọ tọ́ ẹ má bàa kó kiri ìkànnì yorùbá broadcasting network à ní fi àṣà àti ibi yorùbá dá iná gara torí ìgbélárugẹ òun lè jẹ wá lógún ẹ ṣeun bẹ̀ ṣe wò wá ó tọ́ lẹ́nu ó kù níkùn ṣùgbọ́n ẹ jẹ́ kí n tó máa fèyí rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti pọ̀ ọmọ ọgọ́ta ó lé o ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ohun ọ̀tún ohun mèremère tí ó máa jẹ́ kí ayé gbogbo wa kò dẹrùn kò ní burú fún wa o kò sì ní bàjẹ́ fún wa orílẹ̀-èdè nàìjíríà ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá dé àlefa ṣàwátì olùmọ̀ràn àbàdìgín àbàdìgín adé òrí àfi ògbárò alábíàdé olórí àtọ́kẹ́ ló ní pé ọ̀sẹ̀ ayọ̀ la ó ṣe oṣù tuntun ire ló máa jẹ́ fún wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí kẹ́hìndé fọlárìn kẹsẹ̀ǹt làwọn máa ń àti gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ ẹ má gbàgbé pé ọlọ́kanjọ̀kan ètò ńlá mú wa fún oníkànnì yìí ẹ ṣeun àmọ́ rírì yín ọláyẹmí adéhùnmí owúrúbutu àgbẹjẹ àdènà sọ fún wa wípé títà ó tún fi pàdé nígbà míì ire ayọ̀ àìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ni ó mọ sọ lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan ẹ ṣeun. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.